الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى Ti àwọn ìgbéyàwó náà tí máa mọ́ ní ṣe pẹ̀lú alìmọ́sù alálọ́kù fáyé ìmọ̀ fọwọ́ pa ìgbọ̀nsẹ̀ wa tí a mọ̀ sọ́ọ̀sì pápá jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ obìnrin nígbà yìí jẹ́ rí pé ká ní gbogbo yín mẹ́lẹ̀ ń lò ó dà nínú ọ̀pọ̀lọpọ̀ ń gbàgbọ́ yìí kí ẹni tó bá ti lò ó rẹ̀ ò tí pé ó ti jẹ́ pé eléyìí ní àlàyé nínú tí obìnrin wọ ìbọ̀sẹ̀ tàbí jesus inú tó dání torí pé ọkùnrin náà bó ṣe wà fọkùnrin náà nìyẹn bó ṣe wà fún ọkùnrin òun náà nìyẹn àtọkùnrin àtọkùnrin náà ni ó lẹ́tọ̀ọ́ kó wọ̀ ọ́ ṣùgbọ́n kí a tó ìdájọ́ tó di káfọ́ pa àwọn kankan wà tó yẹ kí agbábọ̀ yìí rẹ̀. Òótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lémi wọ́n ti ń ṣe àwọn sọ́ọ̀fù wọ́n ti ń ṣe gbọ́yé. Sọ pé ẹlòmíràn rò pé tóun bá ti wọ tó bá ti bọ ẹsẹ̀ aṣọ òun kò bá àmọ́ bọ ẹsẹ̀ mọ́ ìmúra òun ti pé eléyìí tó rán jù lórí pé ní anorin aṣọ obìnrin gbọdọ̀ balẹ̀ dẹ́dẹ́ yóò bo ẹsẹ̀ rẹ̀ náà pọ̀ gẹ́gẹ́ bó ṣe wà nù hadith ìyàwó musalama àníbi sọ pé ní aṣọ ọkùnrin tó bá ti kọjá àkókò sẹ̀ ọlọ́run ọba ò ní wo. ṣùgbọ́n àánú wúrú ọkùnrin bẹ́ẹ̀. kódà ó wà pé gbogbo ibi tó lọ lẹ́hún inú lọ. kókó ẹsẹ̀ báyìí ni aṣọ ọkùnrin gbọdọ̀ kọjá ajọrọ ọkùnrin ẹ̀kọ́ wà nídàájẹ ojúgun àbí tó bá ojúgun náà ni àbórúkún là pè ní tó bá tó wá rẹ̀ dẹ̀ gbogbo wálẹ̀ rẹ̀ kò gbọdọ̀ kọjá kókó sẹ̀. bàtà níbi wa sọ ilé ìyàwó mùsàlámà rẹ̀ pé báwo obìnrin ń kọ́ àmì àti ní òní ilé yóò kọjá àdéhùn ooru ẹ gbọ́dọ̀ fi ṣíbòrò kún ẹgbẹ́ láti kókó sẹ̀ yẹn aṣọ tí ń bọ̀ látòkè lànàbí ń sọ o ẹ̀yìn tí mìíràn akọjá rẹ̀ yóò tó wá wá sálẹ̀ sí i ìyàwó mùsàlámà sọ pé àtúbádébẹ̀ ah, àwọn fúùtù ìka wa ó mọ ṣó o anábìnrin ayé pé ẹ fi zèrọ òkun zèrọ òtún kún ojú ti ah, ṣíbúrò lọ nítorí láti kó tó ṣe yá fi zèrọ òkun zèrọ òkun yóò jẹ́ kó balẹ̀ yóò bo ìka náà ayé pé ní aṣọ obìnrin táwọn ọ̀tá ìmúra rẹ pé òun ni aṣọ tí ń wọ̀ bọ̀ látòkè yóò dẹ́sẹ̀ rẹ̀. yóò bo ìka rẹ̀ tó bá rò ń gbà ń kó bí sọ́ọ̀tì ìlú ó ìjà pé kó fi lé náà ló tún fi ń dá torí pé tó bá fẹ́ gbẹ́sẹ̀ tó bá fẹ́ fọ gbọ́tà kẹsẹ̀ rẹ̀ mọ̀ sí ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ gbọ́ ilé ni pé aṣọ tòun náà tó bá débi tọkùnrin dípò sọ́ọ̀tì wọ sọ́ọ̀tì ní ẹlẹ́mọ̀ arúgbìnrin míì náà tó yẹ pé aṣọ rẹ̀ ó dàbí kọ́sírù bọ́ọ̀kùnrin tí ń gé sọ́kùtò rókè dẹ́ni aṣọ tiẹ̀ náà dé sọ́ọ̀tì ní ó fi gbòyókù eléyìí kì í ṣe múra tí wọ́n ṣe lókè tó fi yẹn ti yóò so bí ẹsẹ̀ rẹ̀ ṣe rí yóò so bí ara rẹ̀ ṣe rí so eléyìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló kó sí ó kẹjọra wọn lọ ní gbogbo àná gbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ aṣọ yìí tí ń bọ̀ látòkè yẹn òun náà ni yóò délẹ̀ nítorí lè máa kà wá láyà ni ènìkan ẹni tó bá ń wọlé ńkọ́ ìdẹ̀ká lè fi sọ fún musa pé láyè sí ìdìyàn kó tó gbọ́dọ̀ wá pọ̀ jù máa fẹ́ ká lẹ́yìn yẹn bí aṣọ àtọ́nà aṣọ rẹ̀ dídán gbọ́dọ̀ pọ̀ dé lẹ́mù yẹn gbọ́dọ̀ balẹ̀ tó bá balẹ̀ sí àwọn ìgbà àti wà nínú kó nǹkan àmì tó bá kódọ̀ tí nìkan yòtọ̀ ìrù hu máa bá dà ibi tó bá tún rìn lẹ́yìn ìgbà tó mọ̀ tó pé ibi táà rìn lórílẹ̀ tẹ́lẹ̀ yìí tún mọ́ òun ló pọ̀ ju ibi tí ó jẹ́ dọ̀tí ìdọ̀tí táà ń sọ ní ẹgbẹ́ ni o ọ̀rẹ́sẹ̀ ẹlòmíì gbogbo bí ẹyẹ fẹ́ẹ́sì ìdọ̀tí ni ọ̀dọ̀tí ọ̀tọ̀ ní kí nǹkan dọ̀tí ọ̀tọ̀ ní kí nǹkan jẹ́ ẹgbẹ́ táwa múra báyìí anábìnrin ló dáa fóbìnrin sọ ọ̀pọ̀lọpọ̀ wa lé ní àròpé sọ́ọ̀sì gẹ́gẹ́ ní ara aṣọ táwọn òbò látòkè òsibítẹ́ lónà lè rán ìjábò rẹ̀ dé ó dà kó sí pé ó wá dàgbà ní ìjábò wá fo òun gan lóòrùn ẹni kọ́mọ́ ìdí ó balẹ̀ ó jẹ́ pé ìdajì orúkún ní ojúgun ní òde gẹ́gẹ́ bí tọkùnrin pèsè bàbá láti wọ sọ́ọ̀sì sí i bákanáà ọ̀pọ̀lọpọ̀ náà tó wájú àpẹẹrẹ tó bá tó wọ sọ́ọ̀sì ó ní múra rẹ̀ pé bàbá arúbìnrin kan lápẹjù tó wá dá sọ síbi tí mo ní pé ànẹ́bí sọ pé kó dé ìtí wá bo gbogbo ẹsẹ̀ rẹ̀ tó wá jáde bẹ́ẹ̀ tí a sọ yí gbogbo ẹsẹ̀ rẹ̀ nígbà tó wá dáàrin wa tí a rí pé kò wọ sọ́ọ̀sì á sì mọ gbogbo á ah, ẹ̀yin ò tẹ́ tí mo múra pé ẹsẹ̀ lẹ gbàgbọ́ yé ṣùgbọ́n ètò ẹ̀kọ́ òun wọ sọ́ọ̀sì yẹn tí aṣọ Yorùbá lè wọ́n múra rẹ̀ ti pé so eléyìí tó rọ́ǹgì ní kákíyèsí ó yẹ pé tí ó bá rí pásọ yìí balẹ̀ dáadáa ó tún wá gbé sọ́ọ̀sì yẹn lé ìyẹn ló fi ń pé mọ káṣọ mọ́ balẹ̀ fẹ́ kó sọ́ọ̀sì láti parí ìlúpẹ̀ yẹn ní òkú káṣọ balẹ̀ tí ó bá lè sọ́ọ̀sì tó bá sàtì ríra rẹ̀ sọ tẹ́sẹ̀ yẹn mọ̀ sílẹ̀ ìyẹn gẹ́ dájú tí aṣọ rẹ̀ dé ojógun lọ láyé pé ní gbogbo yòókù sọ́ọ̀sì yóò gbó eléyìí tá a ṣàkíyèsí rẹ̀ gan-an eléjọ́rọ̀ àtẹ̀síwájú tá a bá wá wọ ṣọ́ọ̀ṣì yìí ìgbàláyé wà fún aká máa fọwọ́ pa nígbà tí a bá ṣe àlùwàlá pẹ̀lú àwọn mọ́jẹ̀mú ní ti àtàlẹ̀ fún wa ìgbàláyé wà fún wa àkọ́kọ́ káfọ́ fún paxos àìtàlẹ́rìí fún tó pọ̀ ní ọ̀dà nígbà ṣọ́ọ̀ṣì àrẹ́rì jàǹtẹ̀rẹ̀ látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lórí ẹ pé kìí ṣe wájìbù kìí ṣe dandan ṣùgbọ́n tí kò sí tó takò nínú ẹ̀sìn ni. Àwọn kọ̀ndíṣọ̀ tá a gbọ́dọ̀ ń bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ káwọ sọ́ọ̀sì yẹn lórí mímọ́ kó yẹ kí wàtá ọ̀sàlù aláláwọ̀ ẹni tó bá múra náà ní tó wọ sọ́ọ̀sì ẹ̀ tí ó sàlẹ̀ á tó fi wọ irú sọ́ọ̀sì yẹn kò lè fọwọ́ pa torí pé kó wọ lórí mímọ́ sọ́ọ̀sì yẹn ò bá lórí mímọ́ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith al-Mughira nínú Shu'ba anábìnrin mo wà lórí ìrìn àjò fàáwáìtì lè ánù sí àfùfẹ́ yìí mo bá bẹ̀rẹ̀ láti afọ̀n mọ̀gírábùrù ṣúgbà ó ní kú túnmá nàbí sọ́lá fi sáfàrí mo wà pẹ̀lá nàbí lórí ìrìn àjò kan fàáwáìtì lè ánù sí àfùfẹ́ yìí mo bá bẹ̀rẹ̀ láti bá nàbí lọ sọ́ọ̀tù ara fìdímọ̀ sọ̀tẹ̀fẹ́ àfàrí mo ṣe fá mi. Kí á nàbí sára láà ẹnì kan láti bọ́ síwájú kan láti bá bọ́ pàtó ti débi ẹsẹ̀ yẹn kan láti bá bọ́ sọ́ọ̀tù ẹnì òun kẹ́sì fáńdẹ́bí jọ yẹn. àníbá ní dá àhùmọ̀ ìsọ́ọ̀tù méjèèjì lẹ̀ fàáyín ni àdìkálùtùhùmọ̀ tọ̀ ìràtẹ́yìn torí pé mo wọ̀ ní mímọ́ ni ọ̀sìn yẹn náà wà lórí mímọ́ èmi náà wà lórí mímọ́ àmọ́ sáhà àlẹ́ ìbímọ ni ànábì bá fi ọwọ́ pa ànábì fọwọ́ pa sọ́ọ̀tù yìí ilé fi apé ní ẹni tí ó fọ ọkọ afọ́sù tí ó wà lórí mímọ́ ìkejì náà tó sọ́ọ̀sì gẹ́gẹ́ ní ó wà lórí mímọ́ ìwọ́ sálọ aláǹsì bọ̀ sọ́ọ̀sì ẹ ó lẹ́gbẹ̀ẹ́ lára ọmọ ti tọ̀ sí ìgbẹ́ ti yí irú yẹn fi wọn ò mọ ìwọ lọ mọ yẹn náà ká má ó lè dọ̀tí ẹ̀sẹ̀ pé ẹ̀rẹ̀ bá ń rìn ẹ̀lẹ́ ti tẹ̀lé kẹ́kọ́ ti dọ̀tí tí ó bá dàbí tẹ̀gbìn ìyẹn lè wọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ pé ní ẹ̀gbìn ló wà ń bẹ̀ kódà kó mọ́ tẹ́gbìn bá ti wà ń bẹ̀ ìyẹn lè wọ́ bẹ́ẹ̀. akẹ́ni tí ó wà sọ́ọ̀sì ló wà lórí àlùwàlá èyí mímọ́ tá à ń sọ ni pé kéde kó sẹ̀wẹ̀ tán o ó dẹ̀ sàlùwàlá tán àbóṣẹ̀sẹ̀ wẹ gúúsùlù tán mọ́nà rẹ̀ tápàdà wọn ṣàlàyé ẹ̀wẹ̀ ìyọ̀ jáde bá ní wẹ́ẹ́dọ̀ yìí bákan náà kí sọ́ọ̀tì náà jẹun tó mọ́. ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé nígbà tá a fẹ́ sàlọ́ àtà fọwọ́ pa ẹ̀gbin kékeré la dá ágbélé rẹ̀ ń tó wọ sọ́ọ̀tì tó wà lórí mímọ́ sọ́ọ̀tì náà mọ́ ó wá dẹ́gbẹ́ ẹ̀gbin olódá ó tọ̀ ó yàgbẹ́ ó so tó wá fẹ́ sàdọ̀ alámi ìyẹn ni ó fọwọ́ pa ṣùgbọ́n akáyí pé ẹ̀gbin ńlá ni ẹ̀dá ẹni tó ní jánẹ́bà lára rẹ́kùnrin súnmọ́ àbí àìdà ti ní fáàsì ni tó bá fẹ́rẹ̀ yóò bọ́ sọ́ọ̀tì yẹn pátápátá ní kò lè fọwọ́ pa torí pé ẹ̀gbin ńlá náà ni tó kó sí yẹn ṣùgbọ́n ìyàwó sọ́ọ̀tì tẹ́lẹ̀ pẹ̀lú ọmọdéjẹmú méjì tàbí àtiwájú yẹn àtọmọdéjẹmú mi tá padà ká ó wá sọ wá mẹ́tàlá lámì

ó ní pé ní ìfọwọ́pa sọ́ọ̀kì téèyàn bá tíráàbù ìjọ kan náà ní ilé ẹ̀sáyà láti dèédé ìgbà tí ẹ̀rí kọ́kọ́ fọwọ́ pa lé nìyẹn ìyẹn ni ló tẹ̀wọ̀n dé ìgbà tí ẹ̀rí bá kọ́ fọwọ́ pa la máa kú títí dèédé ìgbà yẹn lọ́la lápẹ̀jú ìyẹn ti lúrí ń sìn ó lálọ́ ọ̀la tó wá wọ sọ́ọ̀kì ẹ̀. ẹ pé ó ti sàlọ́ akótó wọ̀ kò tí ì fọwọ́ pa ń gbà wọn ó wá dẹ́gbin àdúgbò dẹ́gbin náà ó wá ṣàlùwàlá nígbà áfírì ìgbà kan tó kọ́ fẹ́ fẹ́ sọ ọ̀pá nìyẹn àsìkò gba áfírì yẹn nígbà àkọ́kọ́ rẹ̀ tí ó mọ̀ sọ ètò ìdí áfírì lọ́la o yóò tán àyíká tó kí lúrì tán tó yí ó wọ sọ́ọ̀sì ìgbà tó náà wà lásìrì ló wọ sọ́ọ̀sì tó ìsàrá tán yẹn ló wọ̀ ó wá di bíi two thirty yẹn bóyá dẹ́gbin ó wá fẹ́ sàlọ̀ alámi ìgbà yẹn ló fọwọ́ pa dèdé àsìkò yẹn náà ni yóò lọ dìdí ọ̀la lẹ́yìn àyè irú àsìkò yẹn ń jọ́ kejì kò lè fọwọ́ pamọ́ torí pé ìjọ kẹtì kò ti pé látọjú rẹ ẹni tó fọwọ́ pa sọ́ọ̀sì látàmì tí ò bọ ní dèdè ọbẹ̀ káfíìn lánàá àbí gbogbo àlọ́lá tó wá ń ṣe látòní lọ ni wọ́n fọwọ́ pa tó bá dìde dé ìgbà tó fẹ́ káfíìn tè ní ó ti tán àfọ̀n látàmì ló wá ń fọwọ́ pa bọ̀ wọ́n ti nígbà tí ó fọwọ́ pa lámìyàn oṣù tán lébi kò lè fọwọ́ pamọ́ ó ti ẹ̀fáyà nìyẹn kí ni ó ṣe yóò wá bọ yóò wá sálù aláàánú yóò tún wá wọ́n ti tún wọ́ pẹ̀lú mímọ́ nù ó lè tún bẹ̀rẹ̀ sáà nù láti mọ̀ ẹ̀ láti mọ̀ kà ní ìgbà yẹn tòká kíyèsí ìgbà ọ̀la ló bẹ̀rẹ̀ pé èyí tó lékè ṣe kèéṣe pé àtẹ̀yìn ẹ̀wọ̀ nìyẹn máa ń sọ ìgbà àkọ́kọ́ téèyàn kọ́kọ́ fọwọ́ pa lẹ́yìn ìgbà téèyàn wọ yẹn ìgbà ẹni táìmù téèyàn máa sọ ṣe wá jẹ́ ẹni tó wà létí ṣe onírìn àjò jọ kan gbáko òní yóò láti mú tó bá jẹ́ onírìn àjò níjọ́ mẹ́ta tó bá jẹ́ dénú sí nìyẹn kọ́kọ́ wọ́ pasọ́ọ̀tì ẹ̀ lémi ẹ́ dèdè ìsìn lọ́la dèdè ìsìn lọ́túnla dèdè ìsìn níjọ́ mẹ́rin òun ni ó tàn dọ́ ẹ́kọ́ sí wà lórí ìrìn àjò yẹn eléyìí ni kọ̀ǹdíṣàn míì ti yà kúndùrọ̀ gbé bákan náà ṣọ́ọ̀pì tá a fọwọ́ pa ó gbọ́dọ̀ gbogbo ààyè ibi tá a máa ń fọwọ́ pọ̀ nígbà tá a bá fẹ́ ṣàlùwàlá ẹni ẹ̀rí tá a máa ń pọ̀ lẹ́fẹ̀ẹ́ àbí gbogbo ṣọ́ọ̀pì tí ò bá ti bò ó débẹ̀ yẹn ààyè fọwọ́ pa àwọn ṣọ́ọ̀pì káwà tí yá àwọn ọkùnrin máa ń lò pé abẹ́ nìkan ni wọ́n tẹ àti ka gbogbo orí rẹ̀ máa ó kù ní ààyè fọwọ́ pa ṣọ́ọ̀pì tí ò bá ti èyí tó bá ṣe tán fi hàn kí wọ́n jẹ́ kí gbogbo òkè rẹ̀ wà okun ìsàlẹ̀ lókàn di ìsàlẹ̀ àti kánìkan lẹ́yìn oṣù nílò ẹ̀rí àbí àbúmọ̀ sábà ń wọ ìsàlẹ̀ àti kánìkan ní gbogbo gbogbo orí ẹsẹ̀ máa sọ ní àlùfọ́ pa. wọ́n ní tó wá ní sọ́ọ̀sì tó gbogbo ẹ̀ tó tó wá ya ń kọ́ torí pé owó ẹni sọ́ọ̀sì tí ò ti ya díẹ̀ bóyá ń lè ka ní bóyá ń yẹn ẹsẹ̀ ní bóyá tẹlẹsẹ̀ ní ẹni tó wá pé ìyá tí ó fẹ̀ ní àmọ̀fọ́ pa nínú wọ́n tó bá ti fẹ́fẹ́ gẹ́gẹ́ gbá ibi táwọn ń fọ́ palẹ́ ẹsẹ̀ ló fi hàn púpọ̀ yìí èèyàn lè fọ́ palẹ́ ẹ̀ mọ́ èèyàn ó fọ ẹsẹ̀ nọ́mà ni. àbí ìtọ́jú pé ó ga sókè bọ́ọ̀sì tó ga ju ibi táwọn ń fọ̀ lọ ó fẹ́ dé ìdajì orúkú gbogbo kẹyẹ wá yá ń tiẹ̀ tó yá gẹ́gẹ́ tí o láti débi tí a máa ń fọkàn àfẹ́ tiwa ibi táwọn ń fọ̀ yẹn gẹ́gẹ́ ni gbogbo yá jù. ẹ̀tọ́ náà àásìkò ọ̀pá náà orílẹ̀ ní ọ̀kọ̀ndíṣàn mi ti ó yẹ kí àfihànsọ òun náà ni bákan náà ní sọ́kùtà àbọ̀ ọ̀pá ó jẹ́ nípa lẹ́tọ̀ sí wọ́n jẹ́ fásitì onífásitì lẹ́yìn lọ́jọ́ mú so àwọn àfa àdúró lórí pé gbogbo nǹkan tí ẹ bá ti lọ jí nǹkan ní nǹkan gbogbo bàdà tó bá fi ṣe kò tọ́ ẹ wọ́n ní ẹni tó bá lọ lómi olómi ọjọ́ ọjọ́ mi lómi tọ́jú sára ọ̀làlùwàlá ẹni tó bá lọ gba ìlú nílẹ̀ láàrín kọ́mọ́sí àdìpọ̀ nírun tó mọ́ pípa àfá kan yẹn tó bá ti lọ jí nǹkan ní ìgbàlá tó bá fi tìbádà wà ní nǹkan yẹn àwọn àfá mi tó lórí pé wàá ní nǹkan yẹn wàá ní ìjọsìn yẹn tó jẹ́ ẹlẹ́sẹ̀ ní kí ẹlẹ́sẹ̀ ní ẹ bóyá tó bá yọ ẹ̀sẹ̀ yẹn kúrò nù eh, ìbádà tó fi dé tọ̀ bóyá kò wá ní dẹ́rẹ́ lẹ́sìn kẹ́kọ̀ọ́ lẹ́nu àti kí ìyẹn náà fi dúró lórí pé ẹnikẹ́ni tí ò bá rómi lẹ́kọ́ mi olómi lórí lẹ́ni òfin yọ̀ǹda ipò ẹni tí ò rómi náà lákàtọ́ ló ti táyà mọ́ mi. wọ́n ní pọ́ọ̀tù ká fọwọ́ pa kò jẹ́ ètò tọ́ jẹ́ ìdí àjẹgbé. bákan náà èèyàn ò gbọ́dọ̀ bọ́ ọ̀dún ìṣẹ̀mí ni ẹ kó tó di ìgbà tí táìmù ẹ tó fi ẹ̀ fáyà. wọ́n ṣe yẹn ṣe ọkùnrin inú ní ọkùnrin ti tó ṣe ní ọba bọ̀ ọba ti bọ̀ ẹ́ ẹ̀rin ẹ̀gbẹ̀rẹ̀ táìmù òtí pé ọdẹ tó wá sára ní tó kata ìgbìmọ̀ èyí tó ń ṣe lẹ́tọ́ yẹn ó ti lọ àbẹ́tẹ̀ ń ọba gbogbo ẹsẹ̀ tó wà mọ́ ọkọ̀ wá ẹni ìdájọ́ kó ti bọ́ méjèèjì náà ní méjèèjì náà ní ẹni tó bá ti bọ́ sọ̀tì ẹ̀ mo lè fọ́ pamọ́ gbà kọ́lá kí táyà mìta tó mọ́ ti tó mọ́ ti tó tó bá fẹ́ fọ́ pa padà yóò ṣàràlà yóò wọ ní mímọ́ títí tó wá bẹ̀rẹ̀ sí mọ̀ fọwọ́ pa eléyìí ò ní àwọn àlàyé tí tó wà lórí ẹ̀. Nam agbọ́dọ̀ sọ lórí pé àwọn obìnrin náà là ń lo ṣọ́ọ̀ṣì àwọn là ń lo jù ṣùgbọ́n ọ̀rọ̀ tá a ti síwájú yẹn pàápàá jẹ́ tẹ̀sán dé ẹ̀tẹ́ láti tuntun gbọ́ kẹ́kẹ́sì níbo ni múra wá gbọ́dọ̀ dé yẹn pẹ́yìn obìnrin gbọ́dọ̀ gbọ́dọ̀ múra dé kí n iṣẹ́ títọ́ ṣọ́ọ̀ṣì ń ṣe tó nìpínlẹ̀ ní àbáṣọ wa gẹ́gẹ́ mẹ́nu kó balẹ̀ àdìsẹ́lẹ̀ ìṣíwájú ká máa rán sọ dé ìdajì ojúgun káwá fi sọ́ọ̀sì gbé yòókù káwá ní àánà ti múra nù. agbẹ́ni tó múra bí aṣọ rẹ̀ balẹ̀ gan tẹ̀yìn rẹ́sẹ̀ rẹ̀ ń ta tó bá gbẹ́lẹ̀ tẹ̀yìn ní rẹ́sẹ̀ rẹ̀ tó dájú ẹ̀dùn sọ́ọ̀sì òun mú òfin yẹn tẹ ó dájú ẹni tí aṣọ rẹ̀ balẹ̀ lórí pé sọ́ọ̀sì ní fi ń gbé ìyókù tó máa rẹ̀ ká àánú àni alágbèjà ń lo sọ́ọ̀sì ẹni tí ìtẹ̀wá balẹ̀ tó lọ akẹ́yìn kọ́lẹ́jì onírúkà kí múra ẹni tún bá a kí ni tí bá a ṣe dáadáa kò máa lè sọ. mo tí àyàn á gbọ́ yé pé ní gbogbo ibi tí múra bá wù dé náà ni o ti dé kábà fi sọ́ọ̀sì gbé yòókù ìyẹn ò ṣe kí ni ọ̀lẹ́ o. náà inú tí ó ti kú orí pé kó làá fi máa ń fi ọwọ́ pa gan ẹni bá a ṣe máa ń fọwọ́ pa á. ó ní pé àmọ́ ọwọ́ wa lọ àmọ́ ọwọ́ wa àmọ́ orí kọjá lórí ibi táwọn fọwọ́ pa yẹn ẹgbẹ́ látòrí ìkàwá akẹ́fàwẹ́yìn báyìí náà òkè fọ́ọ̀sì láti máa ń fọwọ́ pa àìfọwọ́ pa ìsàlẹ̀ alìbìnà àbìtọ́ olùgbọ̀dẹ́ aláàánú ó ní ká ọgbọ́n orí àbí làákàyè làwọn bí ń fẹ̀sìn ní làákàyè tí ó sọ fún ẹni pé ah, ìsàlẹ̀ láfi ń tẹ̀lé ìsàlẹ̀ lẹ́yẹ ká máa fi ọwọ́ pa oṣù bẹ́ẹ̀rì láfi ń tẹ̀sẹ̀ ó ní ṣùgbọ́n mo lánàbì láì kòrókòró ṣe pé orí sọ́ọ̀sì rẹ̀ ní fi ọwọ́ pa orí sọ́ọ̀sì òkè ní ká máa fọ̀ káàkà mọ́ ọlé kọjá lórí ẹ̀ ọwọ́ wa táti ní sàrọ̀ alábọ̀ tó ti tutù wọ́n kò lè tutù sí orí sọ́ọ̀sì tó tutù mẹ́lẹ́sẹ̀ lò sọ́wọ́ rẹ̀ bá ti ní tutù wọ́n kàn mórí kọjá ní látòrí ìkáwá wọ́n fa owó kejì ẹ̀tùbọ̀ pàṣọ́ọ̀tì náà ni kejì náà bẹ́ẹ̀ òdìbẹ́ náà lọ máa ní kí afọwọ́pa ṣọ́ọ̀ṣì wa bí wọ́n ti ṣẹlẹ̀ ètò lẹ́tọ̀ọ́ lọ́sí kí wọn. náà bálùwà láti mọ̀ ń bàjẹ́ lọ ní mọ̀ ń bàjẹ́. bálùwà láti mọ̀ ń bàjẹ́ lọ ní mọ̀ ń bàjẹ́. àkọ́tà bá fọ́ pa tọ́lọ̀ wa bá ti bàjẹ́ látọ̀rọ̀ tọ́lọ̀ wa láàmì oṣù tí táìmù yẹn bá ṣì wà láti gbọ́ sọ́ọ̀kù yẹn tí ó sì wà lórí mímọ́. bákẹ́rẹ́ tó máa ń bàjẹ́ òní ìpínlẹ̀ òní mú dà kí táìmù yẹn bá ti ẹ̀sáyà. náà tí èèyàn bá fọ́ pa sọ́ọ̀kù ní dèjé ìròyìn lánàá ló bẹ̀rẹ̀ sí fọwọ́ pa. mo ṣe ló gbà tó wọ làásọ mo sọ lẹ́ẹ̀kẹ́ tó yóò wọ lórí ó ti ṣàlùwàlà àbówẹ̀ ó wọ lórí mímọ́ nìyẹn àkọ́kọ́ ẹ̀gbẹ́ tó wá kọ́kọ́ dá ìgbà tó wá fẹ́ sàlù àlálẹ́ ìgbà ní pọ̀pẹ́ ọ̀pá ìgbà ní wàtà wájẹ́ lè déwòye ní àná tó bá ti déwòye lónìí kí ló ṣẹlẹ̀ ó ti ẹ̀sà kí ló bàjẹ́ ẹ́ ìfọ́pa sọ́ọ̀sì wà bàjẹ́ àlù àlánà nǹkan tó wá lálù àlẹ́ ìbàjẹ́ tó bá lálù àlánà káìpẹ́ káìpẹ́ yẹn lálù àlẹ́ ìlẹ̀ ìjà kírísì mọ́lẹ̀ déwòye ló fọ́pa tí ò bá sí ìjà ó sì lè lọ ibi kírun lọ ẹni ìgbà tí wọ́n kẹta wà lẹ́yìn ìgbà yóò lè fọ́ pa ṣọ́ọ̀tì mi. àwọn ìmọ̀ rò pé bí táyà bá ti pé àlùwàlá tó wà lórí ẹ̀ ń gbà yẹn ní kódà kó wà lórí àlùwàlá àlùwàlá yẹn ti bàjẹ́ tí ẹ bá wà lórí àlùwàlá ń gbà títà nípa pé àlùwàlá yẹn ti bàjẹ́ kí nǹkan tí ò bá bá àlùwàlá jẹ́ kí ìbọn tó mọ́ bá àlùwàlá jẹ́ tó bá ṣẹlẹ̀ sí. òmùgbà tó wà òun náà ni kí jánẹ́bà kí ẹni jánẹ́bà lára kí jánẹ́bà ṣẹlẹ̀ sí yìí ẹ̀pà fẹ́lẹ̀ sọ pé ìtẹ́ ìfìlẹ̀ máa fọ́ parí pé ẹ̀gbẹ́ kékeré ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kẹ́gbẹ́ ńlá ni tí yóò bá fi tí ó fà kéèyàn wẹ̀ ẹ́ kò lè fọ́ pa sọ́kùn yẹn yóò bọ̀ kódà kó yẹ kó lè wọ́n náà ní jánẹ́bà ṣẹlẹ̀ sí yóò bọ̀ bákan náà sọ́ọ̀kì tá à ń fọwọ́ pa lẹ́wà ìlọsíwájú kéèyàn bọ̀ ẹsẹ̀ méjèèjì àbẹ́sẹ̀ kan kéèyàn bọ̀ ẹ̀dùbàjẹ́ náà sọ́ọ̀sì yìí àwọn níbi ẹ̀bá wọn méjì ńkọ ẹ̀kan méjì lera wọn ẹ̀kọ́ sọ́ọ̀sì tí ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ àwọn ọkùnrin pẹ̀lú wọn ní ẹ̀sọ́ làbí ń ṣe àbí àwọn ibì kan àdúgbò pé yóò kúrò lẹ́tọ̀ o èyàn fi ń pìrìfẹ́ǹtì ara rẹ̀ ṣẹ̀fà náà ti sílẹ̀ máa ń tutù nígbọ̀ yẹ pàápàá jùlọ ilẹ̀ arúgbáwá àgbẹ̀ ilé ọ̀sọ́sì sí àwọn ìkọ̀lẹ̀ sọ́sì kẹ àwọn sọ́sì tó ń kó tó ń kó tó títí gẹ́ èyàn tó àwọ̀ méjì rẹ̀ nígbà mi tó ti bẹ́ẹ̀ ọyẹ́ èyàn tó pẹ̀lẹ̀ tí lẹ́tì lẹ́sẹ̀ yóò tó máa là gẹ́ àwọn sọ́sì tó yẹ pé yóò títí gẹ́ kí ẹ bá kọ́ pa méjì tí ẹ bá dá bóyá ètùtù ìtìlọ̀lẹ̀ díẹ̀ àbí jẹ́jẹ́ bọ́ kan ẹni tí ẹ bá bọ́ tó tí ò bọ́ ìyẹn sọ́ọ̀sì méjì àtẹ̀pọ̀ ẹ̀gbọ́n tó fọ́pa ètò kìló fọ́pa tó bá bọ́ ń kọ́ ìyẹn wà lọ́dọ̀ àwọn àfa ìtọ́pọ̀lọpọ̀ ọ̀rẹ́ fèsì táyọ̀ fèsì ni pé tó bá bọ́ tókè tó sọ́ọ̀sì sì wà lẹ́sẹ̀ rẹ̀ kó dà pété mẹ́rin ló kẹ́kọ̀ọ́ pé àwọn ìyókù ẹ̀ sì wà fálẹ̀ ìdílé máa fi ọwọ́ pa ẹ̀gbẹ́ tí akọ̀wò níta àti bí tó ti fọ́pa ló ti bọ́ yẹn nípa àfa mi sọ ni pé ó sì lè mọ fọ́pa lọ. òsọ́ọ̀sì táwa ń sọ ìpìlẹ̀ sọ́ọ̀sì ní jílídì ní wọ́n fi ṣe awọ awọ yẹ́n mọ̀ rí ìtọ́mọ́sí láwọ́ tó máa ń fi ṣíìtì sẹ́gbẹ̀ẹ́ ní ìsìnkán fàwa lẹ́ra láti alẹ́ fi aṣọ náà ṣe alẹ́ fòwú náà ṣe débi tó kọ́mọ̀ láwùjọ kaláwọ̀ yẹn náà wá sí òun gẹ́gẹ́ ní kú ní pẹ̀lẹ́ ṣùgbọ́n èyí tí ó pọ̀ nísìnyí oníke a fi òwú ṣe bí òwú ṣe ògbódé ó rọ́pò sọ́ọ̀tù tó àjọlówù náà ní ẹni gbogbo náà lè wà nípò nípò sọ́ọ̀tù tí a lè fi rọ̀ pa so ìdájọ́ yìí ká tí ò sí dáadáa látàgbé lọ ẹni obìnrin tó yẹ pé ètò àti ìṣe ẹ̀sọ́ òun náà ní ká tí ò sí. náà àfihàn àwọn sọ́ọ̀sì kírun àti kọ́mọ̀wọ́ kírun òun ló ń ládájú àfihàn sábà discourse nígbà bá kan mọ́ sọ ni pé èyí tó bá ti báyàn lórí ìmúra bẹ́ẹ̀ hmm? agbègbè rẹ̀ wà lórí sọ́ọ̀sì tó wọ̀ òbí kírun rẹ̀ kò wọ́ òbí kírun wọ́n tó lùkọ́ ìrún dé ìrún ti ń bọ̀ ọmọ bá kọ́ bọ́ọ̀gù akẹ́sáré kan pa torí pé èyí ti ń bá fi kírun sọ́ọ̀wọ́ tẹ́lẹ̀ yóò adá ìwọ́ wà pé torí pé ìrún ti ń bá fi sọ́ọ̀sì kí onímọ̀ ní làdájú. Orí hmm? bẹ́ẹ̀.

lápàdà mìíràn ṣàlàyé ẹ̀ fún wa nígbà mìíràn ń bọ̀ tẹ̀ǹtì ẹ̀dì bandage mọ́ ní ọwọ́ ẹni tí ẹ̀sì kankan fóònù ó ti mọ fọ́ pàtẹ́ ó lásìkò àbí ó lásìkò kí ló fi jọra wọn kí ló fi yàtọ̀ síra wọn láti mọ̀ gbé náà wò kọ́mọ̀ bá sọ́nà wa tààlà kì í ṣe wọn fún wa. وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين